ìfihàn orí kejìlélógún. ó sì fi odò omi ìyè kan hàn mí tí ó mọ́ bíi kírísítálì tí ń ti ibi ìtẹ́ ọlọ́run àti ti ọ̀dọ́ àgùntàn jáde wá ní àárín ìgboro rẹ̀ àti níhà ìkíní kejì odò náà ní igi ìyè gbé wà tí máa so onírúurú èso méjìlá a sì máa so èso rẹ̀ ní oṣooṣù ewé igi náà sì ni fún mímú àwọn orílẹ̀-èdè láradá ègún kì yóò sì sí mọ́ ìtẹ́ ọlọ́run àti ti ọ̀dọ́ àgùntàn ni yóò sì máa wà níbẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ yóò sì máa sìn ín wọn ó sì máa rí ojú rẹ̀ orúkọ rẹ̀ yóò sì máa wà ní iwájú wọn òru kì yóò sì sí mọ́ wọn kò sì ní í wá ìmọ́lẹ̀ fìtílà tàbí ìmọ́lẹ̀ oòrùn nítorí pé olúwa ọlọ́run ni yóò tan ìmọ́lẹ̀ fún wọn wọn ó sì máa jọba láé àti láéláé ó sì wí fún mi pé. òdodo àti òtítọ́ ni ọ̀rọ̀ wọ̀nyí olúwa ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ni ó sì rán áńgẹ́lì rẹ̀ láti fi ohun tí kò lè ṣàìṣe kankan hàn àwọn ìránṣẹ́ rẹ̀. kíyèsí èmi ń bọ̀ kánkán ìbùkún ni fún ẹni tí ń pa ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ inú ìwé yìí mọ́ èmi Jòhánù ni ẹni tí ó gbọ́ tí ó sì rí nǹkan wọ̀nyí nígbà tí mo sì gbọ́ tí mo sì rí mo wólẹ̀ láti forí balẹ̀ níwájú ẹsẹ̀ áńgẹ́lì náà tí ó fi nǹkan wọ̀nyí hàn mí nígbà náà ni ó wí fún mi pé. wò ó má ṣe bẹ́ẹ̀ ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ ni èmi àti àwọn arákùnrin rẹ wòlíì àti àwọn tí ń pa ọ̀rọ̀ inú ìwé yìí mọ́ forí balẹ̀ fún Ọlọ́run. ó sì wí fún mi pé má ṣe fi èdí di ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ inú ìwé yìí nítorí ìgbà kù sí dẹ̀dẹ̀ ẹni tí í ṣe aláìṣòótọ́ kí ó máa ṣe aláìṣòótọ́ ǹṣó àti ẹni tí í ṣe ẹlẹ́gbin kí ó máa ṣe ẹlẹ́gbin ǹṣó àti ẹni tí í ṣe olódodo kí ó máa ṣe olódodo ǹṣó àti ẹni tí í ṣe mímọ́ kí ó máa ṣe mímọ́ ǹṣó. kíyèsí èmi ń bọ̀ kánkán èrè mi sì ń bẹ pẹ̀lú mi. Si láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí èmi ni alpha àti omega ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn ìpilẹ̀ṣẹ̀ àti òpin ìbùkún ni fún àwọn tí ń fọ aṣọ wọn kí wọn kí ó lè ní àǹfààní láti wá sí ibi igi ìyè náà àti kí wọn kí ó lè gba àwọn ẹnu ibodè wọ inú ìlú náà nítorí ní òde ni àwọn ajágbé wà àti àwọn oṣó àti àwọn àgbèrè àti àwọn apànìyàn àti àwọn abọ̀rìṣà àti olúkúlùkù ẹni tí ó fẹ́ràn èké tí ó sì ń hùwà èké èmi Jésù ni ó rán áńgẹ́lì mi láti jẹ́rìí nǹkan wọ̀nyí fún yín ní ti àwọn ìjọ èmi ni gbòǹgbò àti irú ọmọ Dáfídì àti ìràwọ̀ òwúrọ̀ tí ń tàn. àti ẹ̀mí àti ìyàwó wí pé máa bọ̀. àti ẹni tí ó ń gbọ́ kí ó wí pé. máa bọ̀. àti ẹni tí òǹgbẹ ń gbẹ kí ó wá. ẹnikẹ́ni tí ó bá sì fẹ́ kí ó gba omi ìyè náà lọ́fẹ̀ẹ́. èmi ń jẹ́rìí fún ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ ìwé yìí pé bí ẹnikẹ́ni bá fi kún wọn ọlọ́run yóò fi kún àwọn ìyọnu tí a kọ sínú ìwé yìí fún un bí ẹnikẹ́ni bá sì mú kúrò nínú ọ̀rọ̀ ìwé ìsọtẹ́lẹ̀ yìí ọlọ́run yóò sì mú ipa tirẹ̀ kúrò nínú ìwé ìyè àti kúrò nínú ìlú mímọ́ nì àti kúrò nínú àwọn ohun tí a kọ sínú ìwé yìí ẹni tí ó jẹ́rìí nǹkan wọ̀nyí wípé. nítòótọ́ èmi ń bọ̀ kánkán. àmín máa bọ̀ jésù olúwa oore ọ̀fẹ́ jésù olúwa kí ó wà pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́. 阿弥。